أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي أعزنا بالإسلام وأكرمنا بالقرآن والصلاة والسلام على المبعوث رحمة للعالمين ولا عاقبة للمتقين لا عدوان إلا على الظالمين ربنا آتينا الحكمة وفصل الخطاب من يوت الحكمة فقد أوتي خيرا كثيرا السلام عليكم ورحمة الله وبركاته أنت تفهم ولو وبلا نجوه a ń tọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún àlùfáàwà àgbà olùfẹ́wà olùsìkẹ́wà àti ìjúwà annabiwa muhammad sallallahu alaihi wasallam ìfẹ́ ọlọ́run kún ọba jù ní àtàwọn ará rẹ̀ àtàwọn sọ̀hábà rẹ̀ à ń bẹ̀rẹ̀ wọn bá kó sanú àwa náà tàwọn òbí wa àtàwọn àlùfáàwà àwọn ọ̀gá wa gbogbo wa jẹ́ máa lọ́kùnrin wa lóbìnrin ọmọdé àti lẹ́tà olùmọ́sá sanu wà láti kíra tí a fi ti ìdánilẹ́kọ̀ọ́ ní òwúrọ̀ ojú òní kò náà ni Sahihu Buhari ti mẹ́mú wa Buhari tí ń kọ́ wa nípa ọ̀rọ̀ ẹ̀sìn ìkọ́ sí à ń kọ́ náà ni ọ̀tún pa hajj pàápàá jùlọ fúlù Madina alábílẹ̀ fúlù Madina ìlú àdébì Muhammad ní ẹ̀kọ́ tí a fẹ́ kọ́ lọ́wọ́ kọ́ ní bá sàfà lẹ́sàn rẹ̀ lọ́ba ọba Qur'anul Karim ọlọ́mọ sí ziyara Madina náà léwọ̀ fún ìkọ̀ọ̀kan wa ẹ̀sìn ní kí ni lọ sí ziyara Madina níbi Muhammad sọlẹ̀ kí ni lọ́la níyàn láti lú rẹ̀ òun fẹ́ lọ sí Madina láti lọ kí mọ́sáàkì anábì Muhammad sọlẹ̀ anábì ní pẹ̀yẹ kí ni ẹ̀rìn àjò lọ sí ibi tí a lọ jùsìn ma fi haram maka ma fi annabi madina ma fi majal aqsa ní jerusalem ọlọ́run mọ́ta àgbà kó lọ́wọ́ àwọn kìtìlé fún ọlọ́run ba àwọn tó bẹ̀rẹ̀ mọ́ta àgbà fún ọlọ́run ba ọlọ́run qur'an al-karim ọba la ilaha illallah sáré tí a fọkàn sí àwọn ẹ̀kọ́ wọ̀nyí èyí tí wọ́n sára fún wa pé àwọn ẹ̀kọ́ wọ̀nyí kìtìlé kàkàtà mọ̀kàtìlá báyìí ní nǹkan káríká múlò òun ní pàtàkì jùlọ obìnrin lọ́fàá tí imáàmù náà Málìkì imáàmù Darul Hijra tí máa fi bẹ̀ lọ́wọ́ pé Allahumma inni as'aluka ilman wa izzan wa fahman wa al-amal bil ilm lọ́ba mọ̀ ń tọrọ lọ́wọ́ rẹ̀ ilman mọ̀ ń tọrọ lọ́wọ́ rẹ̀ wa hifzan ọlọ́run jí hàn kan lórí وفهما ألون ذكريم ولا عمل بالعلم إما تمهم كلهم كلهم ذكريم لا أنفعني أدليوا ألون بعمل بمبوا إمتان كلا بيوت الله فعليها دعوة قيامة هو very very important torí gbogbo ìṣẹ̀lẹ̀ bí i pé ọ̀pọ̀lọpọ̀ wọ́mà náà àmá kò sí wọ́n ní àǹfààní ọlọ́ọ̀bà ń bẹ̀ ìṣánú wa nígbàtí tí màtá ń kọ́ náà kò sí wọ́n láǹfààní ọlọ́ọ̀bà annama sílá ti gbéra báyìí نعم وان من اتران ايتران تمتوان مرقي أبدا بالميدان يعني 1871 باب فضل المدينة أنها تنفى تنفى الناس باب راتب المدينة كما حا عيدا كل رامية wọ́n máa fọ ìdọ̀tí ara yẹn kúrò ó bí wa nifak shirk dáa ìdílé máa fọ kúrò ara yẹn ọlọ́run mọ́ta àti mọ́ta àgbà ní mí kọ́lẹ́tì ìdí Madina ni Madina àbílì ni máa fọ ìdọ̀tí kúrò ara wọn yẹn ni àwọn yẹn ń bẹ nígbà pé ìdọ̀tí ń bẹ lọ́kàn wọn ọdún òbúra kabiru mọ̀kọ́ kabiru àwọn fún wọn lẹ́skìrì pé kìí ṣe àwọn jàmáà wa ni jàmáà wa ni jàmáà wa kọ́ nígbà ló ní kí ọ̀hún lọ́wọ́ ìlú ọ̀ṣùgbà bí iná ọ̀hánà tó máa fi náà dáàbò ọlá tí ń tẹ̀lé mú dínà kí máa fún àwọn èèyàn mọ́ni حدثنا عبد الله بن يوسف أخبرنا مالك عن عن سعيد قال سميت أبا عباب بن سعيد بن يسار يقول سميت أبا هريرة رضي الله عنه يقول قال سيدنا أبي هريرة مزايكي قال رسول الله صلى الله عليه وسلم سيدنا أبي أمرت عن قرية تأكل قرى يقولون جدهم إني وقفتك لبيدك nígbà kẹrìyẹ tí wọ́n pàmílà lẹ́gbẹ̀ẹ́ lẹ́gbẹ̀ẹ́ lù kan máa kó ló kúrò àwọn gbogbo àwọn olùdókòwò àlọ́jọ́ ẹgbẹ́ rẹ̀ ní kò sínú yẹkùn olóòmà yẹsùn ìlú ẹni yẹsùn òhìyẹ madina olóòmà ní ìlú madina tùnà fún náà kò máa tó sùn kúrò kúrò kúrò àdéédé yóò máa fọwọ́n yẹmá yóò máa fọwọ́n yẹmá ẹ̀yẹ iná ìmáa fi fọ àwọn ìdógun ara irin ní wọ́n fi kọ́ mọ́ ẹ̀ bí bí bí kọ́ òyìnbá à ń bẹ náà lọ mọ́tò tí mọ́tò tí wọ́n ní bí kọ́ òyìnbá ọlọ́ba ọ̀pọ̀lọpọ̀ lọ́dọ̀ kí kọ̀ mọ́ ìtìjú láàǹtà ṣẹ́lẹ̀ kíkà ìgbéyẹ̀sì wọ́n bí wà náà kí kọ̀ mọ́ Qur'an al-Karim ọ̀dà la ilaha illallah wọ́n máa ń sọ pé ìjọba òyìnbá kò ní ṣírk kò ní bíra kò ní nífàk ni ó bí اللهم ربك لي اسم ولوما على القرآن الكريم قال إمام البخاري رحمه الله مدينة باب مدينة الطابة باب مدينة الكمان التراب شو يعني يقول داني حدثنا خالد بن مخلد حدثنا سليمان قال حدثنا عمرو بن يحيى عن عباس بن سهل بن سعد عن ابي حميد رضي الله عنه عباس بن ابي حميد رضي الله عنه أقبلنا مع النبي صلى الله عليه وسلم من تبوك من تبوك لا فلم يكن قريب رأس تبوك حتى أشرفنا على المدينة أول المدينة بقى في كلها كل المدينة بقى فقال هذه تابة àdébí wọn ni a ìlú mímọ́ yìí ni ìlú dáadáa yìí ni ọlọ́ọ̀bà wọn kò lè wọ bọ́lá sílẹ̀ sí ìjálà bí ọlọ́ọ̀bà ọlá kọ́ránù kìlín ọlá ilá ìlà sára imam buhari rahimahullahu ali muhammad sallallahu alaihi kuma bina abiya yanayin sára madina da su nabi ne allahumma ikin madina بئس البركة التي في المسجد الله أكبر النبي يقول الله أكبر ثم بنا ní ìlọ́pọ̀ albarka fún àmàkà obìnrin láti madina lóòtọ́ wọ́n pè ìdúrà yẹn gba ara madina ara àkọ́ ìlú yẹn ẹ̀rọ àwọn aráàlú ara wọn balẹ̀ ara wọn balẹ̀ and jẹ́ nùsùlùmí àtàwọn àǹfààrò ṣe ọwọ́ àmọ́ ìlú ẹ̀dì ìbàdí náà ti máa lọ lọ́kàn rẹ̀ nípa àtẹgbẹ́ rẹ̀ pé aram náà lọ wọlé wọlé wọlé gbogbo eléyìí ìbàdí náà ti máa rí ìbàdí náà ti fi alálàájì tí ó kàn wà báyìí pé gbogbo eléyìí o ẹgbẹ́ máa ra oúnjẹ láàárọ̀ lọ́kàn ọmọ gbòòlì wa fún two out àti àbúrò àti lọ́mọdé pẹ̀lú mọ̀dínà tí wọ́n ní gbogbo ìjọ ànulẹ̀ yìí mélòó ni كم ساكن هنا يعني من الله عند عيد من الله عند بين أصحاب كم ساكن هنا عوامل قوم بنوا لك بس ديجاس كل فقوم ابن باطنين مدينة لا تجي خذ يوا لو جيت أخذك المدينة أخذك وانا لوبا ولا قصور في المركز واتبقوا وانا لوبا ولا قرآن الكريم ولا لا إله إلا الله باب دفاء المدينة باب إجي المدينة قال إمام البخاري لا بطا في المدينة رضي المدينة ينطع المدينة حدثنا عبد الله بن يوسف أخبرنا مالك بن شهاب عن ابن شعاب عن سعيد بن مسلم عن أبي هريرة رضي الله عنه أنه كان يقول أخبر سيدنا أبو هريرة رضي الله عنه كلمة ذلك لو رأيت دمار المدينة ترتع ناري بإجمين مدينة لطبه ما ضعتها من فوقها ما وناني قال, قال رسول الله صلى الله عليه وسلم ìpẹ́lẹ̀ tó pé máa bẹ́ iná bá bàtẹ́ ìyá ń tó wà láàrin igun gbígbèdì mọ̀dínà ni bá bàtẹ́ ilé ni bá bàtẹ́ ilé mọ̀dínà yani ìpínlẹ̀ bí àṣíkè yìí báyìí ẹ̀nà fún ìpínlẹ̀ tó wà mẹ́rin haramun ọwọ́ ni àbúrò fún ọkàn kan bẹ̀ the only thing bí antelope ni bí dandan ni kí ẹgbẹ́ ọ̀sẹ̀ oṣù dandan ni kí ọ̀sẹ̀ fi dáwò rẹ̀ ọ̀sẹ̀ fáìn láti lè bọ́bá tó báyìí bí àgbò ni bí ewúrẹ́ ni agbóhùn Madina ọkọ̀ ìgbésẹ̀ ni ó tún wà ní àwọn òní pa nǹkan yẹn rọ́pò jẹ́ ó di wà ìgbésẹ̀ Madina ti mọ́kà ni ìṣòro mi yẹn yé wa nípa abẹ́sẹ̀ náà ni pé gbogbo ah, àfúnifòjì madina ọlọ́mọ máa gbígbẹ̀ pẹ̀sìn ìsìnlẹ̀ ni òkèlè yí madina pẹ̀ àwọn ọ̀nà tí ọba wọlé nígbà tí ìsìnkú ń bẹ̀ ọkọ̀ kéré náà fi fi lọ́fọ̀ táwọn kìkìrí òfin láì wọ madina bá ní àwọn parapọ̀ nígbà ogun ahzab tí wọ́n parapọ̀ ó di wa ní òfin láì wọ madina ni owó ojú ọ̀nà tó bẹ́ wọ̀ náà làwọn mùsùlùmí bí kò sí bí kò ní hanjak bí kò sí ilé dubai gbòdèrí nìyẹn àwọn òkè ìbẹ̀ní ilé ìyá àwọn ará jọ́sùn àwọn ará jọ́sùn kò báyá àwọn alágbára lọ́pàá sí ìyáàdì fúlùkì ti wọ jọ́sùn orí òkè làwọn ń gbé orí àpàtà ń gbé ìbẹ̀lẹ̀ gún orí òkè àwọn mọ́kànmọ́ tí gbọ̀n táwọn pèsèrè yẹn fi ń dáwọn mùsùlùmí dání russia fi ń dáwọn mùsùlùmí dání afghanistan àmọ́tò èlò kó yókù àwọn afghanis nípa ògbóró kó mọ̀ sọ̀rọ̀ pọ̀ ọ̀nà nípa wọn lè jí plane wọ́n ń sọ bí mo sọ láti rí inú plane báwọn kò ní plane báyìí wà lẹ́yìn báyìí ọwọ́ 160 lọ́wọ́ tí wàá pé ẹ̀rí ẹ̀rù ọlọ́ọ̀bá yóò dùn lórí òkú báyìí kí ni ya allah allahumma rọ́ṣì kọ̀wé bọ́ à ń tẹ́ akúbá nínú hom náà bá rọ́ṣì alágbára àmọ́ wọ ọlọ́ọ̀bá yóò wọ́n lọ. wọ́n ń fọ́kànà wọ́n à ń tẹ́ fọ́kà hom ọlọ́ọ̀bá àwọn rọ́ṣì àwọn kòlókè wáyé àbúlé wà lókè tí wọ́n náà aláwọ̀mọ̀ jẹ́gbẹ̀rẹ̀ fún mi ọlọ́ọ̀bá ò gbówó náà lọ. wọ́n kàrí tí ní àwọn rọ́ṣì mi wọ́n kà jẹ́ àdúrà rẹ lọ́wọ́ bá ṣe ìjọba ìṣègùn russia sí eu usr kọ́ ni wọ́n ti wọ́n ni ussr àbí gbẹ̀gà ní fọ́nì ìṣèkì ìṣẹ̀lẹ̀ gbáàrọ̀ àwọn mùsùlùmí ìṣẹ̀lẹ̀ wọn ní nǹkan bí òkú ọmọ yẹn làdá rẹ̀ bí sí amẹ́ríkà ó dé ojú sọ̀rọ̀ àwọn lórí ọ̀rọ̀ afghanistan ní sí ìwọ̀n tó sọ̀rọ̀ àwọn kí wọ́n gbé sí wọ́n lọ́jọ́ wọn gbé gbọ́ ẹ lè rí wọn ẹ lè rí wọn wọn ẹ lè fi ẹgbẹ́ ẹlẹ́dàá tí àwọn ọdún tó bá wọn. ajára kékeré báyìí lè rí ìdí náà ojú láì pé ìlú ìdá lọ ní ìdílé bọ́ mo gbúrò ìgbàjá tí gbónú lẹ́kẹ̀ aláwọ̀ tó la àlẹ́ náà. báyìí ọkọ̀ kára ẹ̀ máa rí wọn ẹ̀kọ́ kára ẹ̀ wọ́n yẹ kó musude kóra bu kaba musu wa mẹ ebi tẹ musu bẹlẹ nu kaba rẹ ọdọ lọ bi tali mi bi tali mi wo bi bẹ tali mi mo náà lọ bi tali mi àti musu wa mu ni kaba ọdọ lẹ kọlọ rí musu nu kaba kẹ mari musu nu kaba kí a ma tẹ musu fún nàbí tìjú ma ọmọ fún àwọn múlù lè jọ ní àgbègbè abígbèrè ọdún ọgbọ̀n wọn kọ̀ wọn nàìjíríà káàkiri ẹlẹ́bí ní wọ̀nyí nàìjíríà ìyàmọ̀ ọ̀pọ̀lọpọ̀ ọ̀gbà àmọ́wà ìyàmọ̀ báàbù man rọ́gbídà anil madina báàbù ẹni tó jẹ́ ẹgbẹ́ gbẹ́gbẹ́ mi ẹ̀sọ́ fún madina tó kì í fẹ́ nínú ìdí madina lọ kára imam buhari rahimahullah imam báàbù man rọ́gbídà anil madina حدثنا أبو يمان أخبرنا شعيب عن زهري أخبرنا سعيد بن المسيب أن أبا هريرة رضي الله عنه قال وفينا أبو هريرة رضي الله عنه سمعت رسول الله صلى الله عليه وسلم يقول يتركون المدينة على خير ما كانت أو قام في مدينة تلور سواء من مدينة هي ولا يخشى إلا العوائف يريد العوائف سباعا وطير جاني كسنت ما في وبه كتاوان قايد أنينات كتاوان ايه جنجا جاني وآخر من يوصر رأياني في المزنع ويا أواد فندان كان wọ́n da ẹran àbí tó ń madina fi madina wọn kó lọ́dọ̀ àwọn tí wọ́n gbọ̀ngàn ẹ̀dì dání bá àṣà àwọn àbáwọn ẹran wild animals ń bẹ̀ àti ẹ̀dà abẹ́rẹ́ pẹ̀lú wọ́dà ilé kọ́ra aláwòdí onímọ̀ fún àdúgbò kodò olùkọ́ká àwọn ẹ̀rọ wọn ìjọba ní madina wọn bá ìrà báyìí kuma pé kẹrẹkẹ madina kí a fẹ́ fẹ́ kúrò ní madina àyàfi fún ṣe dáwà àyàfi fún ọ̀fẹ́lẹ̀ wà máa ń bì kan àrọ́fẹ́lẹ̀ sí dáwà ń bì kan ọgbọ́n